ètò Ojúmọ́ Ire ń tẹ̀síwájú Olúwafẹ́yìkẹ́mi Àyàníyàn Ọláyínká òní àtọ́kùn ètò ti ọjọ́ ajé èmi àti comrade Gbénga Sólókè òní àjọ wà lórí ètò à ń wo ojúṣe àwọn ẹgbẹ́ ajìjàǹgbara ẹgbẹ́ tó ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn pẹ̀lú ìdàgbàsókè orílẹ̀-èdè yìí kó tó di pé a lọ sí ilé agbára mo ní ẹjẹ́ àwo àwọn ibùdókọ̀ omi tá a mọ̀ sí seaport wa. Si ní ìpínlẹ̀ Èkó hmm. èmi tẹ̀ sọ mo ní ó ti yẹ káwọn ajìjàgbà kan tẹ̀ wá ní lẹ́ni yìí o ẹ̀yin tẹ̀ wà nílé ìgbìmọ̀ asòfin nípìn ní Àbújá àti tèkó ẹ̀ ní lọ ọ́fíìsì yín ẹ̀ ní wọlé torí ẹ gbọ́dọ̀ wá ojúṣe ojútùú sí ọ̀nà wa ní Èkó yìí pàápàá àwọn port wa ojoojúmọ́ tírélà tírélà tírélà ó ti kún ọ̀nà wa wọ́n sì ń ba ọ̀nà wa jẹ́ kí ni ẹ̀yin àjìjàǹgbara ń ṣe sí àwọn pápákọ̀ òfurufú wa náà ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ pápákọ̀ òfurufú tá ẹ bá tẹ̀ dé ìlú bòmí ẹ fẹ́ lè mọ bu omi mu nínú ṣùgbọ́n ti tọ̀dọ̀ wa yìí òórùn bu ni ní ibi tí wọ́n ń tẹ̀kù sí kí ló ṣẹlẹ̀. sẹ́ẹ̀rí alákòókò wọ́n ṣe gbogbo ìjà náà ni àjìjàǹgbara jà. gbogbo ẹ̀ la fẹ́ kẹ́ bá wa jà o gbogbo ẹ̀ lẹ́mọ̀ bá wa jà. ẹ máa gbọ́ alákòókò ǹjẹ́ àwọn ilé ǹjẹ́ wọ́n ní àwọn òṣìṣẹ́ jọ ní ẹgbẹ́ tó jà fún òṣìṣẹ́ ńbẹ̀ alákọ̀ọ́kọ́ hmm. ẹlẹ́ẹ̀kejì ǹjẹ́ àwọn seaport eh, wa ǹjẹ́ wọ́n ní ẹgbẹ́ tó jà fún òṣìṣẹ́ ńbẹ̀ ṣe rí gbogbo ẹ̀ eh, Yorùbá ní amúkùn ó ní òkèlè ń wo ẹ̀wòsàlẹ̀ ṣe rí tí a bá ti jókòó tòótọ́ ká mú ìlú wa ká dá padà sí bọ́n ṣe ṣe federal government federal structure gangan kò sí báyìí lè ṣe. bẹ́ẹ̀ lẹ́kùnjẹkùn lẹ́kùnjẹkùn ẹ máa gbọ́ olúkálùkù mú tiẹ̀ ẹ máa gbọ́ bí wọ́n ṣe ń ṣe ìgbà tí èmi èmi nǹkan tèmi kà nílé ìwé hmm. ni ètò òṣèlú. Hmm. mo dẹ̀ mọ̀ rántí pé nǹkan mẹ́ta péré tó wà lọ́wọ́ federal central government hmm. òun ni owó which is currency foreign affairs àti defence òun nìkan ni tó bá wọn ìpínlẹ̀ Èkó kó lóun fẹ́ ní local government five hundred tó bá ti lè sanwó ẹ̀ kò tán pè ní bó o ṣe ò jẹ nìyẹn ṣùgbọ́n nísìnyí a máa kó gbowó wa pọ̀ ẹ̀kọ́ sí Àbújá àwọn máa yọ handout lé wọn lọ́wọ́. ẹ kò wó kò lẹ́kọ̀ọ́ ẹ kò wó kò ní Rivers ẹ kò Delta. Hmm. ẹ máa gbọ́ má ṣe àgbàkàwé kan alákọ̀ọ́kọ́ ní àwọn ibìkan ní òkè ọya wọn kì í kì í mu bíà báwa ṣe ṣe lẹ́kọ̀ọ́. Hmm. ẹ wá yọ owó kan lórí bíà tá a mú yẹn ẹ sì kó lọ síbẹ̀ yẹn ẹ sì lọ fún wọn. Hmm. ìyànjẹ nìyẹn ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá gbé capital kúrò níbì kan wọ́n máa fún special status hmm. ìpínlẹ̀ èkó ó deserve special status. ẹ sọ fún wọn ẹ sọ fún wọn. ìjọba ìpínlẹ̀ èkó hmm. wọ́n wọ́n deserve àti ní special status tí wọ́n bá ń fún àwọn tí wọ́n ṣe epo ní thirteen percent ìjọba ìpínlẹ̀ èkó náà deserve thirteen percent. nítorí wípé púpọ̀ nù lẹ́yìn owó epo owó tó pọ̀ jù ń bẹ̀ èkó ló tún pọ̀ ló tún kólẹ̀ hmm. so tẹ́ bá fáwọn tó wọ́n ní epo ní thirty percent èkó tí ẹ̀ ń gba vat lórí ọtí lórí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ̀ ń kó lọ sí òkè lọ́hùn tí ẹ lọ́ ń pin ǹjẹ́ èkó ǹjẹ́ èkó náà wàá deserve àti ní special status ni ẹ máa wo Kánò ọjọ́ ìdóhùn àti ìkúlẹ̀ Nàìjíríà kan náà ni wọ́n ti jọ jìgá ara rẹ̀ Lagos wà twenty local government tó wáyé pé wọ́n one million naira Lagos àgbà twenty twenty twenty million hmm. Kánò àgbà forty four fún Kánò nìkan hmm. jìgá wà bẹ́ẹ̀ o so tí a bá ti padà sí bí wọ́n ṣe ń ṣe federal structure gangan àlè àlè lójútùtù gbogbo tá à ń sọ ok àti àwọn nígbà kan àwọn èèyàn wa kan lọ bá eh, super minister ẹsẹ eh, eh, Babátúndé Fáṣọlá wọ́n bá wọn ṣèpàdé àti ẹ sọ̀rọ̀ Abẹ́òkúta sí Èkó ni hmm. wọ́n ní pé àwọn àwọn ti àwọn ti fún àwọn kọ̀tà àgbàṣẹ́ṣe lọ́wọ́ wọ́n máa wọ́n mo sì gba Abẹ́òkúta lọ́sẹ̀ tó tán yìí hmm. ó ṣe ní láàánú pé gbogbo ẹ̀ bí kan náà ló ṣì wà. Hmm. ẹ̀yin ewu ọdún tá ń sọ ọ̀nà tá ń kọ́ ọ̀nà ni mo ń sọ yìí èyí ọ̀rọ̀ ọ̀nà tá à ń sọ yìí náà ọ̀rọ̀ ọ̀nà tí à ń sọ yìí náà wọ́n ti sọ pé àwọn ti gbé fún agbaṣẹ́ṣe nísìn agbaṣẹ́ṣe ò sí ń bẹ̀ ojoojúmọ́ là ń pe ìjọba là ń pe mínísítà mínísítà kí lè ṣe sí wọn ah, ṣùgbọ́n tí wọ́n mọ̀ pé even ẹgbẹ́ kan wà mí ìkéde kan wà group kan wà tó ń farmer tó wà lọ́dọ̀ ministry of works hmm. ó ti yẹ káwọn máa service àwọn ọ̀nà wa tó dáa mọ̀ pé oh. wọ́n mẹ́kọ̀ọ́ wà available fún wọn hmm. ṣùgbọ́n nígbà tí ó pé ó lè pé ẹni tó sọ fún wa ní tó yẹ kó wà ní ìtajà èkó àbújá ló wà jókòó sí. bẹ́ẹ̀ni kò ní mọ tí ń lọ lẹkọọ. kò ní mọ tó lẹkọọ mínísítà kan tó tẹ sapá ọ̀n káàkiri ṣùgbọ́n mélòó ló fẹ́ rí. ni tó kó ṣe gbogbo ẹ̀ náà níjọba àwọn ajàfẹ́tọ̀ náà ọmọ ajá fún torí ẹ rí i pé àwọn kan náà wà sọ pé ibẹ̀ ń súnmọ́ wọn jura wọn lọ. Hmm. gbọ́ pàtàkì jùlọ a gbọ́dọ̀ padà sí bí wọ́n ṣe ń ṣe ìjọba tí ẹ bá wo development tó great jù nílẹ̀ nàìjíríà yìí hmm. under bàbá nàìjíríà àsìkò ògbà wà báyẹn wọn dà ló ti ṣẹlẹ̀ lẹ́yìn ìkókó house kí la tún rí nílẹ̀ hmm. yorùbá mú ẹ sọ fún mi hmm. owó kí ló fi kọ owó kòkó ní púpọ̀ nú àwọn tó lè ṣèjọba sí náà sọ pé free education náà bá hmm. free education ẹ̀kọ́ ọ̀fẹ́ náà sì gbà ní ìpínlẹ̀ Èkó tá a wà lẹ́ni mo sì bá àwọn kan jà ní ọ̀sẹ̀ tó kọjá wọ́n ní pé wọ́n fẹ́ ṣe eh, ọ̀nsáré níléèwé ẹni káwọn ọmọ gbọ́dọ̀ sanwó ẹni tó bá sanwó ọ̀nṣẹ́ ìzá ọ̀n ṣe ìdánwò mo ní kí ló kọ̀ yín pẹ̀lú ẹ̀ hmm. tí ẹ fún wọn lẹ́sọ̀ tó máa ń wọ̀ dánwò fún wọn láṣọ mo ní báyìí bá ṣe pé máa kọ́ máa pé kọ́ máa ṣe ìdánwò ìdánwò yàtọ̀ hmm. tí ẹ bá dé bí èkó ṣe ní ohun tó tẹ bá dé kó tẹ bá dé àwọn iléèwé wa kan hmm. ojú àgbà yìí ti so gbogbo kọ́ bẹ́ẹ̀ náà ni pé yẹ kí ìjọba jókòó yẹ kí gbogbo àwọn tó wà nílẹ̀ gbọ̀ngàn ṣòfin kan táà sọ pé nítorí pé ó jẹ́ ẹgbẹ́ wa ẹ ká ṣe kó sí pé ǹjẹ́ federal structure táà rán lọ ǹjẹ́ mo ṣe é ṣe lélẹ́yìí mo èkó dájọba ìbílẹ̀ sílẹ̀ ẹni èkó lè ṣe. ẹni èkó lè ṣe. wáyé kí ló dé ṣé owó ilé owó ikọ́ ló fẹ́ náà wọ́n tó ní pé ẹ̀wọ̀n tẹ̀lé fa wàhálà ni nígbà tí ìjọba ológun wà ológun kàn dá ìjọba ọkàn dá ètò ọkàn ṣe ìpínlẹ̀ ìpínlẹ̀ bó ṣe wù wọ́n ni ṣùgbọ́n gbàtà àwọn alágbádá débẹ̀ náà wọn ò tiẹ̀ gbégbèsè pé òkè nǹkan táwọn ológun ṣe. ẹ kí wàá ní ojúṣe àwọn tí wọ́n ń ṣojú wọn ní ilé ìgbìmọ̀ asòfin ṣáwọn ò sọ̀rọ̀ ni àbẹ́yìnlẹ̀ tí wọ́n ń kẹ́tẹ́ tó. ṣé ẹni púpọ̀ jù lọ́nà àwọn tó tiẹ̀ lọ ń ṣòfin jù wá bẹ̀ wọ́n wọn ò mọ̀ wọn lọ síbẹ̀ fún un. Hmm. tẹ bá wo tẹ bá a máa wò. wọ́n kàn máa pè wọ́n lọ́nọ́rẹ́bù. wọ́n púpọ̀ nù láwùjọ gbà mí. distinguish. ẹlòmíà máa sùn ni ẹlòmíì tó ti débẹ̀ láti bí ọdún. ẹlòmíì ẹgbẹ́ bàbá bàbá mi ní wà eh, bẹ́ẹ̀. bí ọdún kẹrìndínlógún báyìí tó ti wà hmm. bẹ́ẹ̀ ẹlòmíì kò tiẹ̀ ní mọ́ṣọ̀ àwọn tó mú un. á dẹ̀ padà lọ. wọ́n ṣàmàpọ̀ wọ́n distinguish àwọn èèyàn wa náà fúnra wọn náà political education wa ò tó hmm. torí àwọn èèyàn wa tó máa rí tí wọ́n fi hàn sílé ìgbìmọ̀ àjòfin hmm. àwọn ará ránṣẹ́ àwọn ọ̀gá ẹ̀ wá ń ṣe láti lè máa kọ́ àwọn èèyàn wa lóòrèkóòrè àwọn ọ̀gá ẹ̀ ẹ tó bá rán lọ gbélé ìgbìmọ̀ àjòfin sìn àwọn ṣe lọ̀gá ẹ̀ tó dàbà la fún iṣẹ́ ṣùgbọ́n àwọn èèyàn wa tó máa rí wọn tó rí wọn gẹ́gẹ́ bí ọ̀gá wọn ni hmm. so àwa ṣe gọ́s pàtàkì jùlọ gbọ́dọ̀ ká máa ṣe regularly ni ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ẹ fẹ́ kó yọ lẹ́nu jọ ẹ fẹ́ pa àwọn èèyàn síbì kan wọ́n wá fi ṣẹ́ wọn lẹ̀ ẹ ṣàṣẹ fún wọn ní nǹkan tí wọ́n jẹ bẹ́ẹ̀ni owó ẹ gba pẹ́tẹ́ máa lò fún wọn hmm. ǹjẹ́ àwọn tó wà wọ́n jẹ́ alága gangan ǹjẹ́ àwọn ṣe mọ iṣẹ́ wọn so gbogbo yẹn náà ni ó ń jẹ́ kí kùdìẹ̀kùdìẹ̀ bá ètò wa ètò òṣèlú wa nílẹ̀ nàìjíríà torí àwọn tó wà ń jọba gangan wọn ò mọ ìdí táwọn fi wà ń bẹ̀ ẹ̀yìn ẹ̀ wo àwọn ọ̀nà wa lẹ́kọ̀ọ́ nísìnyí ó ti di death trap dojúmọ́ tiẹ̀ lèmi ń pààrọ̀ ọwọ́ mọ́tò ó tiẹ̀ ti sú mi mò ń wá mọ́tò tuntun ẹni tí ó bá fún mi mọ́tò àbí ẹ fún mi mọ́tò ah. tuntun. <laughs> mo wá mọ́tò ẹ tí ó bá fún mi lọ́kọ̀ tuntun o. sẹ́gun sẹ́gun dẹ́sán gbogbo ẹ̀ náà bẹ́ẹ̀ ló ṣe ń lọ torí pé àwọn èèyàn wa wọn ò mọ ìtọ́ wọn ò mọ ìtọ́ ọmọ lábẹ́ òfin hmm. àwọn tó ta fi sípò náà wọn ò mọṣẹ́ wọn tó hmm. gbogbo ẹ wá rí wọ́lọ́wọ́lọ́ kí ni kí ló kọ káńsílẹ̀ fún wa pé òun ó ṣe títì fún yín ṣùgbọ́n torí pé àwọn èèyàn ọmọ apàtà ọmọ ṣùgbọ́n kò sí nǹkan tó kọ kánsílọ̀ fún oṣù òfin ìṣó ọ̀nà àbílẹ̀ ẹjọ́ lọ ilé ìgbà ṣòfin ìkan ọmọ tẹ̀lé tó yẹ kọ síbẹ̀ àwọn aṣọ ọ̀nà free exercise book ṣé ìyẹn kan ẹ̀ hmm. a ní pé nǹkan tó máa tó máa tó máa tó máa benefit àwọn aráàlú hmm. ní kẹ́ ẹ máa lọ fún ìjọba lọ́rùn kan máa ṣe fún wa hmm. ṣùgbọ́n nísìnyí wọ́n á dẹ̀wọ̀n sìn akọ̀fọ̀n furniture allowance ṣé ẹ tẹ́ kó gbé yàrá kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bóyá bóyá wọ́n fún ní bíi forty million kó lọ gba lé hmm. ṣé èyí ló fẹ́ bàjẹ́ bàjá. Hmm. so ohun tí tẹ́lẹ̀ padà sí wọ́n ṣe ìjọba tiwantiwa ìjọba ìjọba tiwantiwa hmm. bóyá ṣe ètò eh, ètò ẹlẹ́kùnjẹkùn ah, kò ìjọba nàìjíríà wa mi ò mi ò rò pé ó lè ní ìlọsíwájú tí àbá ṣe gan-an pé ní restructuring we have to go back there because ibẹ̀ ń gan lọ́rọ̀ wà wípé ah, eh, eh, family ni wa o tó o bá mú yorùbá ìwà ó jẹ bẹ bó o bá mú wá jẹwọ ẹ tí ò bá ṣe kò ní jẹ ṣùgbọ́n lẹ́sìn ẹni tí ò ṣe jẹjẹ tó ṣe lọ hmm. ẹni tí ò ṣe ó jẹjẹ nígbà tí wọ́n mutí tó sì ń gbowó ọtí hmm. so kí la fẹ́ pè yẹn. kí wàá ní ẹ̀yìn ẹgbẹ́ ń ṣe sí àwọn ìpínlẹ̀ tí wọ́n láwọn ò rówó oṣù òṣìṣẹ́ san. ṣe rí ọ̀rọ̀ owó má ń dárúkọ àwọn ìpínlẹ̀. owó ṣe rí kinní yẹn ó ti di àǹkó. Hmm. ó dàgbẹ́ èmi èmi nìkan fúnra mi èmi ni kódà pé ààrẹ gan ló ló ló ló sọ fún ọ pé ló ló ẹ̀kọ́ lójú wọn hmm. torí gbà kan ni wọ́n sọ pé àwọn fún ọ ní bailout fund ló lè bailout fund. ètò ẹ fún wọn tẹ́lẹ̀ nǹkan tó wọ́n ti ṣe. ẹlẹ́ẹ̀kejì ni pé ǹjẹ́ ẹ níjà kí ó bẹ̀rẹ̀ sí ní owó yẹn kí lẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀lì wọn àtùfù ẹni tí ó bá fẹ́ ṣèjọba tí ò bá ní wisdom ọgbọ́n láti lọ wá owó láti láti lọ mọ bó fẹ́ ṣe. láti lè sọ ogúndogójì. ogúndogójì kò ní bísíǹnẹ̀sì ìjọba. Hmm, ìmọ̀tara ẹni nìkan. torí pé tí ẹ bá sọ pé ẹ rówó òṣìṣẹ́ san. ṣé bẹ́ẹ̀ yìí ń gbowó tí yín. wẹ́ẹ́kẹ́ yìí sanwó ara yín náà. Hmm. kò dé yẹ́kẹ́ kíni wẹ́ẹ́ fẹ́ máa rí gbogbo ayé tẹ̀ ń jẹ. pé hmm, bámúbámú la yó. ibi ìwà pẹ̀lú nǹkan kò kàn wọ́n. tó yín dáhùn pé àwọn aráàlú àwọn èèyàn wa continuously àkójọ máa engage wọn wípé ẹ máa wọ àwọn ará pípù yìí ẹni tí yóò bá sanwó òṣìṣẹ́ kò dísàfù bó o. kó lọ lẹ́lẹ́ǹkejì kò yọ kó lọ lẹ́lẹ́ǹkejì. kò yẹ kó lọ lẹ́ kò tiẹ̀ dísàfù bó yín mọ́ rárá mm. ẹgbẹ́ tí yóò bá dẹ̀ ti ṣe yẹ fún yín ẹgbẹ́ tí yóò bá ti bẹ́ ọmọ ẹgbẹ́ ẹ̀sán kó sanwó yín ẹgbẹ́ yẹn ò dísàfù bó yín. tóun náà ni ẹ ti gbọ́ yìí ẹ̀yin aráalé wọn ni ẹgbẹ́ tí ò bá ti sanwó oṣù òṣìṣẹ́ ẹgbẹ́ tí ò bá ti ṣe nǹkan tó dáa fún ẹ fi ìbò yín ẹ fi tì wọ́n sọnù ẹ jù wọ́n gbó ẹ jù wọ́n kànga òun ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun kẹ́ máa ṣe nítorí pé ẹ̀yin aráàlú ẹ̀yin ni ọ̀gá olóṣèlú olóṣèlú kọ́ ni ọ̀gá yín bá a bá ń gbọ́ bẹ́ẹ̀ ní gbogbo ìgbà eléyìí yóò dúró sí ọkàn wa yóò sì jẹ́ ká mọ̀ pé àwa la yàn wọ́n sípò àwa sì ni ọ̀gá wọn a gbọ́dọ̀ béèrè lọ́wọ́ wọn ní tí wọ́n ń ṣe pẹ̀lú owó wa tó ibi nìyá máa fi àdàgbà ètò ojúmọ́ ire tòní là máa fi rọ̀ sí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba pé ó bá wa ṣe ètò tòní alàgbà Sólókè fún wa ní email address yín ẹ̀ bá mi sọ fáwọn aráalé Moses mosissoloki at gmail dot com. Eh, facebook ńkọ́. gbẹ̀ngà mosissoloki. Eh, instagram. gbẹ̀ngà soloki. gbẹ̀ngà soloki at gbẹ̀ngà soloki. So òun náà ni ẹ ti gbọ́ yìí eh, soloki at gmail dot com wọ́n ní ẹ lè fi ọ̀rọ̀ ránṣẹ́ sí wọn bẹ́ẹ̀ abíkẹ́ wọn lórí facebook gbẹ̀ngà moses soloki eh, tàbí lórí instagram at moses soloki fún gbogbo ẹni tí ó bá fẹ́ polówó ọjà ẹ fẹ́ polongo iléeṣẹ́ yín ẹ fẹ́ kí ayé mọ̀ nípa ọjà tí ẹ̀ ń tà ẹ fẹ́ kọ́ mọ̀ nípa iléeṣẹ́ yín nítorí pé ọjà táwa bá bá yín polówó lórí ètò ojúmọ́ ire àti ní iléeṣẹ́ Orísun eh, ẹ̀ta ló máa kọ́kọ́ ń tà kí gbogbo ọmọ ẹranko yòókù kí wọ́n tó tà ẹ̀ lágbára Ọlọ́run eṣinṣin ò yọwọ́ mi lórí ọjà yín bẹ́ẹ̀ ni ó sì ṣe rí ẹ lè kàn sí mi lórí zero zero two three zero two two one seven five zero eight zero two three zero two two one seven five tàbí lórí Facebook page mi Fèyíkẹ́mi Níyàn Ọláyínká tàbí Instagram mi at Fèyíkẹ́mi Níyàn Ọláyínká títí ọjọ́ mẹ́jọ tí a tún máa pàdé cultural ambassador ya àwọn èwe bẹ́ẹ̀ ká máa fi èdè abínibí ahọ́n ìbílẹ̀ ká máa fi tó àwọn ọmọ wa dókítà Olúwafẹ́yìkẹ́mi Àyàníyàn Ọláyínká ló ń kí wa pé àkàárọ̀